káàbọ̀ padà ẹ̀yin aráalé láti abala ìmọ̀ràn ìlera mo lérò pé ẹ ti rí nǹkan dè mọ́ látara ohun tí dókítà wa bá wa sọ gbogbo ohun tó ní ká má jẹ mọ́ ẹ jẹ́ ká rí i dájú pé à jẹ mọ́ gbogbo ohun tó ní ká má ṣe mọ́ ẹ jẹ́ ká rí i dájú pé à ṣe mọ́ ká sá bólógùn ṣe ní ká sá kó lè bá rí bó ti ṣe yẹ kó rí láṣẹ Èdùmàrè ìlera èmi àti yín ò ní di fíafíà gbogbo ibi tó sì ń dùn wá lágọ̀ọ́ ara pátá lolódùmarè abo òróró tura sí ẹ̀gbọ́n wọn ní eégún ńlá òun ní kẹ́yìn ìgbàlẹ̀ sì mọ bí a ṣe máa ṣe gbogbo ọjọ́ Jímọ̀ wípé abala tá a fi mọ̀ ká ìdìbò ni a ti máa ń gbé àwọn àlejò wa wá lọ́lọ́kan òjọ̀ kan gẹ́gẹ́ bí mo ti sọ síwájú pé àlejò wa ti wà nínú ilé agbára kí wàá lórúkọ àlejò wa náà àwọn náà ni arákùnrin Bámidélé Máyọ̀wá èyí tí gbogbo èèyàn mọ̀ sí Ayostasia olórin ni wọ́n ẹ káàbọ̀ sórí ètò àlejò wa. ẹ káàbọ̀ àyálòtú ṣàlàfíà làbá yín. àdúpẹ́ yìí náà pé ṣe mo bá yín dáadáa. olúwa ṣùgbọ́n <laughs> ẹ̀ẹ́n tí mo fi fẹ́ bẹ̀rẹ̀ torí nígbà tí mo máa dárúkọ yín fáwọn aráalé mo sọ fún wọn pé olórin ni yín ṣùgbọ́n mo mọ̀ pé àwọn aráalé a máa wò ó pé orin èwo òun ni ẹ̀ ń kọ ibẹ̀ mo ti fẹ́ bẹ̀rẹ̀ ìbéèrè mi pé orin wo gan lẹ̀ ń kọ ní pàtó. ẹ a máa ń pe tiwa ní jùjú mm. ká mú orin mùsùlùmí mọ́ kristẹni ká mú mọ́ hip hop ká mú mọ́ nǹkan jùjú làwọn kọ. nítorí túmọ̀ sí wípé bó jẹ́ títí ètò oníkrìstẹ́nì ni àbí tóní mùsùlùmí àbí tàwọn gen z tá a mọ̀ ní ìsinyìí kò síbi tẹ́ ẹ̀ ti lè kọ́ eh, ẹ bẹ́ẹ̀ ni kò síbi tá a ti lè ṣe é pẹ̀lú ọ̀fẹ́ olúwa. a ti wá tó ìgbà wo tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin kíkọ. Ah, eh, ká ní láti bá bí tamẹ́ríkà máa ṣe láti ìbàtà tí ń kọ nínú chọ́ọ̀chì tó ń pè wá pé a fẹ́ ṣe kọ́nsáàtì ní chọ́ọ̀chì ìwọ ni kó wá kọrin eh, ká lè pé láti bá bí two thousand and four two thousand and four. a jẹ́ pé inú ilé ìjọsìn ni ẹ ti bẹ̀rẹ̀ ah, orin kíkọ. bẹ̀rẹ̀ pásítọ̀ ní dádì mi pẹ̀lú hmm. àṣẹ olúwa àwọn bá wọn kọrin sí èsì láàárọ̀ yìí mú yẹn. nǹkan tó fún yín ní àǹfààní. fún aláǹfààní àti. ṣé a lè sọ pé nǹkan tó gun yín ní kẹ́sẹ́ nìyẹn pé ọ̀dà náà ó yẹ kí n lè kọrin ṣé àti bẹ̀ ni a ní ká sọ pé ẹ ti dìde. bẹ́ẹ̀ ni àti bẹ̀ ni mo ti dìde torí bẹ́ẹ̀ mo ti nígboyà láti máa fèsì bíi ẹ tó bá ti fèsì ẹbí méjì mẹ́ta tó bá rí two hundred ẹ̀yà máa já hmm. bẹ̀rẹ̀ àti ń bíìdì ẹ̀ tàti ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi dìpọ̀ di nǹkan. ẹ gẹ́gẹ́ bí olúwàgbẹ́ ẹ̀ mọ́lẹ́ olúwàgbẹ́ mi ga fara rẹ balẹ̀ <laughs> olúwàfẹ́mi ladies first hmm. kọ́lọ́ńṣọ́ lónìí àlejò wa jàre nǹkan tí mo wá fẹ́ bèrè látàrí nǹkan tẹ́ sọ síwájú lẹ́ẹ̀kan ẹni àlùfáà olùṣọ́ àgùntàn òun ni bàbá tó bí yín lọ́mọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe wá ṣàlàyé síwájú ẹni àtọ́rin kìrìsìtẹ́nì àti mùsùlùmí àti hip hop àti gbogbo ẹ̀ òun ni ẹ̀ mú pọ̀ ìyàwó gan ni bàbá tó bí yín lọ́mọ kọ̀ sí iṣẹ́ tẹ̀ ṣe. Ah, ẹ ṣe olùtú béèrè tẹ béèrè béèrè ńlá ni ẹ mọ̀ olórin kan náà ní táyé bá ti ń yí ká máa bá wọn yí mm. ẹ mọ̀ gbogbo ara mọ̀ pé orílẹ̀-èdè Áfíríkà láti mọ̀ pé orílẹ̀-èdè kan wà ìfẹ́ ni kókó mm. eh, as a as a christian ó yẹ kí lè bá mùsùlùmí ṣe mm. mùsùlùmí ó yẹ kí lè bá christian ṣe mm. àwọn ọ̀dọ̀ sábà àwọn kò báyìí làwa wò pé kò sí nǹkan tó bá dìbẹ̀ pé ọ̀rẹ́ mi mùsùlùmí fẹ́ ṣe wedding o jẹ́ lọ fún ìràn lọ́wọ́ ó yà jẹ́ lọ play fún bẹ́ẹ̀ àgbà àwò pé ká jẹ́ kí ìfẹ́ náà wà wà láǹkàtà fi wò pé ká máa ṣe ká kọ́ ilé ti mùsùlùmí ká mọ́ ká kọ́ mọ́ gbogbo ẹ̀ nítorí tí wọ́n sì wípé hmm. bàbá yín ò kọ ìyà tí ò dá sí. àyè bàbá mi àwọn fọwọ́ sí gbogbo nǹkan tí mò ń ṣe àwọn fọwọ́ sí. nígbà tí akẹgbẹ́ mi tí ọmọ dárúkọ yín lẹ́ẹ̀kan wọn ní ọ̀gbẹ́ni Bámidélé Máyọ̀wá nígbà tí ọ̀dẹ̀ máa dárúkọ ìnagijẹ yín ìyẹn stage name wọn ní Ayostacia báwo ni ilé ìṣe papọ̀ mi ò rí kò tán mọ́ orúkọ yín báwo ni ẹ ṣe rò pé Ayostacia yìí gan ni ó máa bá ìràwọ̀ yín mu kó jẹ́ kí n máa lò báwo ni ẹ ṣe jẹ jáde àbí báwo lorúkọ nǹkan ṣe jẹ jáde. Hmm. ìbéèrè yẹn dùn ìbéèrè gidi tó dẹ̀ múnú mi dùn hmm. torí pé orúkọ tèmi ayọ̀ wà lára orúkọ mi hmm. ìyàwó mi rẹ̀ ń jẹ́ ọmọ lára anastasia hmm. ọmọ catholic ni bọ̀ àbá tí mo ti bẹ̀rẹ̀ sí orin yẹn ó ń lọ dáadáa ó ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ wá wò pé ah jẹ́ kí èmi náà jẹ́ kó ẹyin kò pé kó jẹ́ tó popular jẹ́ ká rántí ẹ̀ fọ́ọ̀mù orúkọ kan jáde pé ayọ̀ mahmoud last name eustacia ó wá di ayọ̀ eustacia live band hmm. torí ó kọ́ tì mí ẹ mọ̀ almost àwọn ìyàwó mi tó yẹ ọkọ̀ wájú lórin a fẹ́ lọ ṣó oríṣiríṣi la wọ́n rí lójú agbo hmm. o fẹ́ lọ ṣó o fẹ́ ṣe a fẹ́ lọ ọjọ́ méjì níbì kan o ẹ mọ̀ tí àwọn bá fọwọ́ sí o lè o lè tú ilé hmm. ẹ bọ̀ torí pé ó tẹ́wọ́ gbà mí àjọ ń ṣe bẹ́ẹ̀ ni ó gbọ́ ẹ̀ ọlọ́yẹ̀kẹ́ wò pé nǹkan nǹkan tẹ́ ẹ sọ yẹn ló máa ń inú máa ń mú ìbéèrè ìbéèrè ìyá jẹ́ pé ẹ ti níyàwó nílé ẹ ti sì bímọ. ọlọ́run ti ẹ̀ṣẹ̀ pọ́kùnrin ni wọ́n torí bá ti ti ní ọmọ fún ọ lẹ́rọ ìbánisọ̀rọ̀ wọn kọ́ lọ sọ o. ǹjẹ́ jẹ́ ọjà tó bá ń tí o bàbá sọ pé àgùntàṣọ́ lò ọmọdé àgbàlagbà tí ó wà ní odò tí gbogbo ọmọge ń yọ ọwọ́ ṣe hmm. ẹ̀yin gan ló yẹ kí ọmọ àpè bẹ́ẹ̀ hmm. gẹ́gẹ́ bí ẹ ti dúró yìí kí ni àwọn ìhà tí ẹ máa ń dojúkọ gẹ́gẹ́ bí ẹni tí ó yẹ pé ó ti níyàwó ńlé a pé most àwọn gbogbo àwọn púpọ̀ nínú àwọn olórin ni ó jẹ́ pé àwọn obìnrin ọmọ aníṣòwò obìnrin obìnrin máa ń yí gbà káwọn ká ni kí ni àwọn nǹkan tí àwọn ìdojúkọ yìí báwo ni ẹ ṣe ń ṣe kí ni ẹ ṣe ń ṣe ẹwọn nípa orí ọ̀fẹ́ olúwa náà ẹ̀mọ̀ tí àwọn èèyàn bá ti fọwọ́ sí nǹkan àbùtọ́kọ́ bá fọwọ́ sí nǹkan tí yóò ń ṣe a máa lọ déédéé àti pé láti ẹ̀ náà trust ní kókó hmm. tí ilé bá ti nígbàgbọ́ nù akọ nígbàgbọ́ níyàwó pé à kí n bá travel oṣù méjì o ìyá mi ò ní ẹ̀mọ̀ ìgbàgbọ́ ní kókó bọ̀ ẹ̀mọ̀ ó ti wò pé à ẹni tó ń fẹ́ yìí o àbá lọ show ká lọ àti lọ show àti lọ káàkiri láwọn hmm. orílẹ̀-èdè nàìjíríà yẹn náà àbá lọ show ká lọ two three days trust ni tí wàá máa ń oríṣiríṣi ibi káwọn míì kọ fọ́nà bá wọn sára owó hmm. pé pèmí láfta ẹ̀mọ̀ obìnrin ní ẹ̀mọ̀ oríṣiríṣi kọ́ báyẹn báwọn kọ́ báyẹn àrùn jẹ́ kó túlé ẹ mọ̀ ilé tí ilé tó lọ ti wá ti fọwọ́ sí kẹ́tùmọ́ lọ fọwọ́ rẹ̀ tu hmm. àmọ́ àwa náà ní àmójú kúrò hmm. alámójú kúrò. ṣé lóòótọ́ tí tabaníkà wò bí ìyàwó yín bó ṣe nígbàgbọ́ nínú yín náà tẹ́yìn náà bá wá jáde ṣé ẹ̀yin náà ṣe ń pa àwọn òfin yẹn mọ́ ah, gan-an. nípa orí òfin olúwa mò ń pa àwọn òfin yẹn mọ́. ẹ eh, ah, eh, eh, ń pa àwọn òfin yẹn mọ́. ṣáà rí àlejò wa ẹ tí ìdáhùn ìbéèrè yìí tẹ́ èmi lọ́rùn torí mo dẹ̀ wò pé torójọ́ ọkùnrin ló bí yín ò ló jẹ́ kẹ́ ẹ dáhùn ní ìdáhùn ọkùnrin sí ọkùnrin èmi máa fẹ́ kẹ́ bá wa nà ń bẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tó sọ kí n tú kí n yànnà náà ẹ̀ dáadáa àwọn obìnrin míì tó jẹ́ wípé pẹ̀lú wípé wọ́n rí wípé òrùka ìgbéyàwó wà lọ́wọ́ ẹni hmm. o ẹ máa gbọ́ tí wọ́n máa ní ẹ ayé ń ṣerú ẹ kí ló wà ń bẹ̀ èmi ni mo máa tún náwó fún ẹ kìnnìkan kìnnìkan káṣà tí ẹ jọ wà báwo lẹ ṣe ń ṣe tó jẹ́ wípé ẹ dẹ̀ mọ̀ wípé àgàgà iṣẹ́ olórin tẹ̀yàn láàyò ẹ gbọ́dọ̀ lè yàn sá lára yín báwo lẹ ṣe wá ń ṣe tó fi ń gún régé tí kò fi síbì kan ju bì kan lọ. ẹ ṣe olóòtú gbogbo àkọ́kọ́ náà ni pé orí ọ̀fẹ́ ọlọ́run náà ni la ṣíwájú àti àmójúkúrò olórin tí ò bá ti lámùjú kúrò àwọn tó ń ná lówó lójú agbègbè ẹlòmíì kan ti lè ṣe nǹkan sára owó pé kẹ́ni yìí ti ẹ̀ jẹ́ fi kàn lára kó ti ẹ̀ ẹ̀ mọ̀ hmm. àdúrà tí wọ́n bá ń gbà fún yàn láti ilé ẹ̀ mọ̀ ìyàwó èèyàn tó sọpọ́ọ̀tì ẹ̀ àwọn bàbá ẹ̀ sọpọ́ọ̀tì ẹ̀ sọpọ́ọ̀tì ẹ̀ kò sí ibi tí ẹ̀ máa fẹ́ ṣe yàn máa lọ kò ní sí nǹkan tó máa ṣe yàn àdúrà àwọn òbí àtàdúrà ilé tí yàn fi sílẹ̀ àtìyàwó ló ń gbé yàn ró kọ̀sìkò èèyàn ṣáńgẹ́lì èyí hmm. ṣàǹgẹ́lì náà wọn tó bá lè lójú tó fàìn náà hmm. òpè ó dá mi lójú pé ẹ máa lọ ilé ẹ̀kọ́ gíga ǹjẹ́ iṣẹ́ orin yìí ni ẹ lọ ṣe ní ilé ẹ̀kọ́ ni. rárá kàn sí mo kọ́ ṣe nc mi ní eh, sped lọ́yọ̀ọ́ federal hmm. college of education ní sped kí n tó wá ṣe dàí tẹ̀ntì múládé yẹmi tẹ́lẹ̀ mo rò pé as olórin as pé a tún mú àwọn ìyàṣẹ́ ìlú kọ̀ọ̀kan mọ́ pé ó yẹ káwọn yẹn máa mọ̀yàn ní káàkiri ó ti lọ́dún mẹ́ta ní ilé ẹ̀kọ́ kan lẹ́fẹ̀ẹ́ rọ́mẹ́tì kan hmm. kúrò ńbẹ̀ tún wá sí ìlú mi tó bá tún fi gbà tí mo tún sáà báyìí mo tún lọ sáàbù ní ibòmí tí mo yẹ wá kúrò ní sped yẹn mo wá sáré wá ṣe direct entry hmm. but course mi ò jọmọ́ music rárá school. kí lẹ ṣe ní iléèwé. nígbà tí mo ṣe ti NC gbà yẹn mo ṣe PES primary education studies ni mo hmm. study bàtí mo wá dáadé yẹn mo ṣe guidance and counseling. Hmm. Ah. ni mo ṣe ní. àwọn tó máa ń gba yẹn nímọ̀ràn. ẹ nímọ̀ràn bẹ́ẹ̀ ni yóò lọ sí kọ́yìn síra wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ló lọ. ntẹ wá tẹ ẹ lọ sílé ẹ̀kọ́ lọ́kọ́ yìí ǹjẹ́ ẹ pátì ni àbí lẹ́gbẹ̀ẹ́ kan ẹ ṣì ń ṣe òun náà ah mo ń ṣe náà kò sí ní àwọn kò dàbí ẹ eh, kò dàbí bọ ní ẹmọ ní whatsapp àwọn aṣáwọn aṣáàgùn fún counseling ẹmọ hmm. eh, ó dẹ̀ lójú àwọn tí o ti lè gbà nímọ̀ràn ẹ̀wọ̀n tí o ti máa rí báyìí tẹ́ tó ní marriage wa bẹ pé báwo lè ẹjọ́ ilé wa ti ń túbọ̀ lẹ́fẹ́ ṣe kò lè mọ̀ ọ́n ṣe hmm. ju ẹni tó ti lẹ́sìpírẹ́ǹsì yẹn lọ ó lójú àwọn táwa lè bí káwọn student méjì fẹ́ bára wọn jà lẹ́yìn àwọn hmm. agbègbè wa kábà wọn yẹn ju ẹ̀dá sí awọ̀ ìfẹ́ táwa sì ti bẹ̀rẹ̀ ń pẹ̀ kò lè affect iṣẹ́ orin mi mo dẹ̀ tún iṣẹ́ náà ní judiciary mo ṣiṣẹ́ ní kí ló ń pè ilé ẹjọ́ bẹ́ẹ̀ ni mo ṣe máa mm. wọ kò para mọ̀ most àwọn party weekend ló máa ń bọ́ sí òpin mm. ọ̀sẹ̀ but àwọn tàrí ọ̀sẹ̀ náà wà tẹkùnlé wọn fẹ́ ṣáré ṣe dinner party níbi ọwọ́ aago mẹ́ta àti máa sáré báwọn ọ̀gá wa sọ̀rọ̀ àwọn náà bóyá èdè ṣe rí mm. pé ọmọkùnrin pé jọ ọ̀gá mi ẹ̀jọ̀ mo sáré lọ bàtí èsì pé yẹn ṣe bẹ́ẹ̀ off tune wọ́n dé pẹ́ kọ̀ọ̀kan ni àdàwọn àwọn òpin àwọn ọmọ dáadáa yá fún ẹ láyè ṣe àdúpẹ́pẹ́ lọ́dẹ ń gbà ṣàkóso. tí a bá tiẹ̀ wò ní orílẹ̀-èdè yìí èmi máa tiẹ̀ ń rò nǹkan kan tí a bá kó ìdá àádọ́rùn jọ yẹn ninety percent nǹkan tí àwọn ọmọ ilé ẹ̀kọ́ tí wọ́n lọ ṣe ní ilé ẹ̀kọ́ ó yàtọ̀ sí nǹkan tí wọ́n máa ń yàn láàyò. <laughs> orílẹ̀-èdè tá a bára wa ni kọ́lọ̀ ṣàdúrà. ẹ ìbéèrè tí mo tún wá fẹ́ béèrè ni wípé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ wípé ó ti ṣe díẹ̀ tí ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin á ti tó bí àwọn ìpínlẹ̀ mélòó tí ẹ ti lọ ṣiṣẹ́ orin. Ah, at least ó ṣe ti máa wọ bíi bíi mẹ́jọ sí mẹ́sàn-án hmm. ni ẹ̀pá àwọn apá ọ̀yà lọ́hùn tí ìbàjẹ́ pé hmm. àwọn Yorùbá tó fẹ́ ṣe patí ń bẹ òkè ṣàyẹ̀dẹ́ kórin iṣẹ́ torí wọn ò gbé dé tàn án sọ̀bọ̀ àwọn sáà dùwà bí àwọn Ìbàdàn Ọ̀ṣun Ògùn yẹn lọ sí àwọn hmm. apá ibìkan nílẹ̀ Ìgbò tó ṣì ń sọ Yorùbá eh, tó rọ àwọn Àbújá ìpá Àbújá yẹn everybody ló ń wà ń bẹ àti Yorùbá àti Haúsá àti àlébí ìlú bíi mẹ́sàn-án àti hmm. débẹ̀. Hmm. ẹ ń tẹ́ bá wá lọ fún ayẹyẹ tí ẹ fẹ́ lọ ṣeré níbẹ̀ ṣé orí olórí ẹsẹ̀ lẹ́sẹ̀ lè máa kó dání ni àbí ó ti lé àwọn tó jẹ́ wípé tí mo bá ń jáde onílù mi ó yá nìṣó ẹni tó bá mi gbérin ó yá nìṣó ẹni tí ó bá mi lu gángan ó yá nìṣó bó lẹ ṣe ń ṣe. nípa ọ̀rọ̀fẹ́ ọlọ́run náà àwa náà ní ọlọ́run ti fún wa ní band boys hmm. tẹ́ pé kálá ń lọ sàbújá lónìí wọ́n ṣe tán tájọ máa lọ a ní manager tá a manage everything kò sí pé bóyá ẹ mọ̀ tí mọ́tò bá àtúntì ní mọ́tò àdàpẹ́yìnpọ̀ rẹ̀ fẹ́lẹ́ mọ́tò máa wà bọ̀ ní kẹlẹ́ àwọn band boys àwọn kan ní mọ́tò nu wọn a máa repo sí i a máa fi kóra wa lọ ká fi padà ẹ mọ̀ ọ́ lè ṣàdédé mú ẹni tó ti bá kọrin tó ti bá ṣe rè azari tẹ́jọ play rè tó bá kọjọ lọ play for the first time ó lè fẹ́ mú bí wàhálà díẹ̀ díẹ̀ wá torí kò sí ọ̀rẹ́ òṣèlú wa. band boys yìí ló máa yẹ kí n béèrè ìbéèrè tí mo wípé ìhàwó ni ẹ kọ sí àwọn ọmọ ẹgbẹ́ yín torí tá a bá ní ká wo nǹkan tó ń lọ lọ́wọ́ ní ẹ̀rọ ayélujára mi ò fẹ́ sọ olórin yẹn a rí i pé ẹni tó ti bá a ṣiṣẹ́ tẹ́lẹ̀ rí mi mọ̀ bóyá ẹni náà wò ó ti bá a ṣiṣẹ́ tẹ́lẹ̀ rí ó wá gbangba síta pé à òun ò ṣe gbá léọ́ndà ẹ̀ òun fìyà jẹ wọn kọ́kọ́ báyẹn ìyàwó gẹ́gẹ́ bí olórin kí ni ẹ̀yin kọ́kọ́ rí sí irú nǹkan báyẹn àti pé ẹ̀yin náà gẹ́gẹ́ bí olórin ìyàwó ni ẹ kọ sí àwọn tí wọ́n bá yín ṣiṣẹ́. ẹ ṣe olóòtú nípa ti ọ̀rọ̀ àwọn band boys àti ọ̀gá yẹn ó orí ọ̀fẹ́ lọ́nà nìkan tún máa béèrè fún hmm. understanding ni kókó hmm. ṣe understand tó bá ti understand ara wọn máa lọ fà ẹni tó bá lè lọ fà náà lára tó wà lọ́ndẹ̀ yẹn fún bí ọdún méjì mẹ́ta tí ò rí pé òun yàtọ̀ hmm. ó sì lè wá nǹkan kan kún iṣẹ́ owó ẹ̀ pé àtàbákú lọ náà eh, ọ̀gá ọ̀gá lè pa owó tó pọ̀ lẹ́gbẹ̀ẹ́ wọ́n tàwọn nǹkan tó wọ́n fẹ́ mọ lójú ni owó tó ń pa lójú agbo wọn ò dẹ̀ mọ nǹkan tó gangan fojú fínú lólé ẹ mọ̀ ẹ̀ eh, ẹ̀ gbaniṣẹ́ ẹ̀ wá gbaniṣẹ́ ó dẹ̀ ti mú àwọn nǹkan ṣe máa ń ṣe bó ti níye tó máa gbà wọn bá pa iye báyìí wọn bá pa owó tó pọ̀ lójú agbo owó iṣẹ́ a pé wọn bá pa owó tó tó owó tó yẹ kẹ́ pé wọn á gbọ́ owó iṣẹ́ kó pé agreement ti máa wà lọ́dọ̀ láàrin àwọn olórin mi hmm. pé ẹlẹ́mìnira ìṣẹ́ òtún fáwọn olórin yẹn wọn ò lè iṣẹ́ mi tẹ́yẹ̀ bá débi tó yẹ pé èèyàn ti wà ọkẹ́ a máa san sálárì fún wọn ẹ pé òtún ò lè iṣẹ́ mi èmi náà bá ṣe ìgbàkígbà tí bá ti bí ẹ gbọ́dọ̀ dáhùn hmm. understanding wà ń bẹ àti agreement tó bá jọ ní láti ilẹ̀ cause àwọn ọmọ àwọn boy boys mi náà tẹ́bá bá àwọn iṣẹ́ lẹ́kọ̀ọ́kan náà wọ̀n pé kí ló ṣẹlẹ̀ hmm. ẹ̀lẹ́mì lè ó lè mọ̀mọ́ ìyá àpàlà ẹ̀ lójú agbo hmm. torí pé bóyá ti mọ̀ pé ah, ọ̀gá ẹni yóò kì í ṣòwò dáadáa hmm. ẹ san west pẹ̀sìs àpàlà tó ya tó bá ya mẹ́rin ẹ san mẹ́rin ẹ̀wọ̀n understand báyẹn ẹ san gbogbo ẹ̀ báyẹn báyẹn bọ̀dá tẹ́bá yẹ pé ọmọ ṣẹ́ tẹ́ pé ọ̀gá ìgbà mi gẹ̀lẹ́ mọ́pa ó tó pọ̀ àwọn ọlọ́gẹ̀ mọ́ wọ̀rí bàtà ti gbàlẹ̀ máa ń ṣe wá dáadáa understand bọ̀ tí ò bá sí correlation tó wà láàrin ọ̀gá àtọmọṣẹ́ ó lè padà dá wàhálà lẹ̀ àti pé kéèyàn tún mọ pé ìpẹ́ntì ẹ̀ máa bá iṣẹ́ lára ẹ̀ náà kí òun rí tiẹ̀ náà ṣe ó ṣe kókó kó gbìyànjú iṣẹ́ papọ̀ ó ṣiṣẹ́ papọ̀ bẹ́ẹ̀ ló máa ń jẹ́ kí báńdì tún ètè grow hmm. táwọn boys yẹn tí ogun wọn bá iṣẹ́ papọ̀ tẹ́kọ̀ ń hmm. tẹ́kọ̀ àwọn náà ń pray tọ́ga àwọn náà dẹ́n pray tó gbogbo ẹ̀ dẹ́n lọ bẹ́ẹ̀ àwọn mi lè fẹ́ lọ US lọ́la báyìí mi lè lọ kó àwọn bad boys mi lọ àwọn náà máa jọ lọ ó lè jẹ́ bẹ́ẹ̀ lẹ́lẹ́mí àti bàbá ẹ̀ sọ pé àwọn ọmọ ọ̀gá o ẹ ṣe o mi ò bá yín ṣe mo máa ń ṣẹlẹ̀ dáadáa ó mm. ní freedom ẹ̀ ó mm. libẹ̀ ìyẹn lè jẹ́ bí áńgẹ́lì ẹ̀ láti mm. mú lọ sí next step ọmọọṣẹ́ mi lè gbaṣẹ́ wá fọ̀gá láti abroad kò àrùn mi fẹ́ ṣe wedding US o ọ̀gá mi lẹ́wà play ń bẹ̀ ọmọọṣẹ́ mi ló gbé ọ̀gá yẹn dé bẹ́ẹ̀ nìyẹn ṣé ọ̀nà sàkẹ́sì wa gbọ́dọ̀ try láti wò pé ká wo relationship rẹ dáadáa láti lẹ kádẹ máa ṣòótọ́ síra wa hmm. gẹ́gẹ́ bí ọ̀gá sí ọmọọṣẹ́ àtọmọṣẹ́ náà sọdẹ. ó dáná àlejò mi ẹ kú atótó ni látàárọ̀ ẹ ṣe bẹ ṣe ń bá wa jù bẹ ṣe ń jù fún wa náà lẹ́yìn náà ni ẹ ń jù fún wa ẹ ó dáná tí a bá ní kí á wò ó yorùbá bọ̀ wọ́n ní ìrírí kò ní jẹ́ ká pe àgbà ní wèrè bá bẹ ọjọ́ wo ni ọjọ́ mánigbàgbé yín ipa méjì ni ó pín sí hmm. ọjọ́ tí inú yín dùn jù tó pé nídìí iṣẹ́ orin inú mi ti ẹ̀ dùn pé mò ń ṣiṣẹ́ orin àti ọjọ́ tí ó bà yín lọ́kàn jẹ́ ah ẹ ṣe lóòtú ẹ jẹ́ kọ́ bẹ̀rẹ̀ láti ọjọ́ mọ́ni gbàgbé hmm. a lọ sí ìlú kan ní ìfẹ́ dárúkọ ìpínlẹ̀ yẹn hmm. kí ẹ mọ̀ fi wò pé gbogbo yẹn kọ́ náà tí wọ́n bá ní pé ìlú kan ò da gbogbo kan ni ò da ń bẹ̀ hmm. bóyá tí yẹn bá pàdé ní that time ni kò da a lọ sí ìlú kan ẹ mọ̀ àwọn ẹgbẹ́ olórin ìlú yẹn wá wọ́n ní ká já tíkẹ́ẹ̀tì ẹ mọ̀ tíkẹ́ẹ̀tì àwọn pé ọ̀ndà adéyẹmí làwà wà adéyẹmí ọ̀ndà adéyẹmí làwà wà láti ṣiṣẹ́ tiwa pé ah pé àwọn ò kì í ṣe ẹgbẹ́ kan according to òfin orílẹ̀-èdè yìí ẹgbẹ́ is voluntary hmm. ó bá wù ẹ̀kọ́ ṣẹgbẹ́ lọ́wọ́ ẹ̀kọ́ mọ́ ṣẹgbẹ́ tó bá yà sí ní àwọn certificate kan tó yẹ kó gbà tó lè sanwó local government yẹ ṣé àdẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ kò tí ì pẹ́ wọ́n ti ń pé bíi méjì mẹ́ta wọ́n ti ń yọgi wọ́n ti lọ ń yọrin wá pé tàbá sanwó bí àwọn aṣáà ẹ̀mọ́ aṣáà tó pé pẹ̀lú èrè òfin ọlọ́run wọ́n fẹ́ gbowó lẹ̀ pẹ̀lú ọgbọ́n àgbà táwọn hmm. tatúbá pàdé tó ń ṣe eh, tó ṣèlú owó wọ́n sáré bá wa wọn ló gáàdì wa débi tá a ti dé àárín ọ̀nà kọ̀sán wọn mí ni wọ́n ń jọyìn ọ̀pẹ̀lú hmm. orí ọ̀fẹ́ ọlọ́run aṣáàdùpẹ́ pé olúwa kó wa yọ hmm, eh, nípa ti ọjọ́ tí mi ò lè gbàgbé. tínú mi dùn jù. ẹ eh, sí sọ́rí tínú mi dùn jù ìjọ hmm. ah, yẹn akàn wọn kàn pọ̀ wá sí ṣó kékeré kékeré gan la pé ẹ mọ̀ àwọn mi àtàwọn bá dùbẹ̀ sí mi gan pé ẹja ṣá à ah, wọ uniform tọ́ra uniform tá a máa ń wọ̀ wọ́n kẹ̀pọ̀ pé ẹjọ́ ẹnìkan fẹ́ ṣe retirement lọ́la o nílò òǹdó tí mo wà ẹ̀ náà mo ti sọ̀rọ̀ bóyá ìjọba bá mi assist ní ọkẹ kan bá mi kó nǹkan kékeré wá mọ ẹni tó wá jára ṣọ́ọ̀ṣì ọkàn òpin ẹ̀gbọ́n hmm. nǹkan fẹ́ ṣe ah, ẹ wá já lọ ẹ mọ̀ bàtà kó débẹ̀ settings ò tiẹ̀ ó kàn rí ah, ah. bòbá tí party bẹ̀rẹ̀ hmm. ẹnu náà àwọn bad boys gan dùn hmm. tó bá rẹ̀ pé náà àwọn bad boys dùn àti nípa ọ̀gágun ni pé torí pé ojú agbo pé ó jọ̀lọ́ọ̀fù bí àṣà wa ṣe máa sọ nígbàdàn àdẹ̀wá nìkan jọ̀lọ́ọ̀fù pé torí pé ojú agbo ìgbẹ́ tá a expect lọ́fù sì mọ́ ń dùn. <laughs> ìgbẹ́ tá expect kọ́ la bá hmm. kò sáfojú wò pé pati kékeré bọ̀ àwọn tó wà ń bẹ̀ wọn ò kéré hmm. Hmm. wọn ò pọ̀ bọ̀ wọn ò kéré wọn pọ̀ ẹ̀ understand my ìjọ yẹn ẹnu kálukú gan dùn pé ẹ mọ̀ ìdúró bẹ pé a máa ń lọrí a máa ń bọ̀ rí toró tó pẹ́ ọlọ́pàá yìí kí wọn last day wọ́n ní pé ó ti lu àwọn hmm. kódọ̀lá kí wọn gbára ìlú èyìnbó kó ló hmm. lórí ńlá kan wọn ni ah ó ti lu àkàn eh, eh. ẹ̀ pé èèyàn tiẹ̀ ń lọ pé èèyàn bọ̀ gan ó tọ́ pẹ́ gan ìdùnnú hmm. gan gan nìyẹn lọ́tọ̀ bẹ́ẹ̀ nìyẹn ló tù. Eh, gẹ́gẹ́ bí ti mẹ́nubà ńgbà tí ẹ̀ ń ṣe àlàyé ẹ sọ̀rọ̀ nípa pé àwọn kan wá bá yín pé ó yẹ ẹja tíkẹ́ẹ̀tì rẹ̀ ṣe kínní ṣé ẹ sọ pé abẹ́ Adéyẹmí ni ẹ wà nǹkan tí mo fẹ́ béèrè ni wípé ó mi mọ̀ tí mo yẹ fẹ́ sọ ẹgbẹ́ wà gẹ́gẹ́ bí hmm. nǹkan tí ẹ sọ ẹgbẹ́ yẹn ní tí mo wá fẹ́ kẹ́ ẹ fi yé mi ń bẹ̀ ni wípé ẹgbẹ́ tí ẹ ń ṣe ti olórin yìí ṣé àwọn olórin jùjú ọ̀tọ̀ àwọn tí ń kọ orin kìrìsìtẹ́nì ọ̀tọ̀ àbí pé ẹgbẹ́ yìí wà ẹgbẹ́ olórin orin yòówù kó máa kọ inú ẹgbẹ́ yìí ni gbogbo wa wà. àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ kan wà tó yẹ pé àtọ ẹgbẹ́ olórin o àti mùsùlùmí o under wọn ni gbogbo wọn máa wà wọ́n máa jẹ́ general body. Hmm wọ́n dà wọ́n lẹ́bọ̀dì àwọn ìwọ tó jẹ́ orin ìbílẹ̀ wọ́n dà wọ́n lẹ́bọ̀dì máa wà tó wá fẹ́ ṣẹgbẹ́ understand bẹ́ẹ̀ ẹgbẹ́ wà but ẹgbẹ́ is not is voluntary kò pọ́ hmm. dandan tabadika máa fọ́lọ̀ òfin orílẹ̀-èdè yìí kò pọ́ dandan kí èèyàn ṣẹgbẹ́ ó dàbí wọn ní kó wá ṣẹgbẹ́ òkùnkùn ni hmm. ó dẹ̀ sọ pé ò ṣe ẹ understand kò pọ́ dandan kó ṣẹgbẹ́ understand fine but tó bá yẹ pé o rí pé ẹgbẹ́ fẹ́ benefit ẹ̀ náà ẹgbẹ́ náà ní ìwúlò tiwọn. òun náà mo sì fẹ́ béèrè pé hmm. Hmm. ẹgbẹ́ ìgan kí ni ìwúlò ẹgbẹ́ ọ̀hún. ẹgbẹ́ náà ní ìwúlò sí wọn àwọn náà ní ìwúlò tiwọn sáwọn ọmọ ẹgbẹ́ wọn ó ní bọ́ àwọn ló mọ bó ṣe ń ṣèwúlò síra wọn hmm. understand fine but àwọn tó dé lẹ́gbẹ́ náà kálukú mọ bó ṣe ń ṣe ojúṣe ẹ̀ bóyá lóyún ìjọ ká lọ ṣòkan àyìndà tí mú bánsà dání bánsà tó wà òkè tó bọ̀ bàtà ìgbàtà débẹ̀ táwọn àti wọlé bá ń sàpéyà àwọn ilé náà wò kéré wọ́n ti kọ́ ń bá wa pé onílù yẹn ò sanwó receipt kò sanwó àpàlà olómele ò sanwó ilé kí ni gbogbo ilé yìí kò sí eléyìí táwọn àtúwọ̀ kò sí eléyìí gbogbo ibi tá ti wá yìí pé kí ni ó ṣàdìpé dára gbọ́dọ̀ fáwọn ní fifteen thousand ah, ah. èlò làgbà ṣú tàwa ìwọ̀n fún fifteen thousand aṣáà báwọn fàáfàá bọ̀ bá lọ bá wọn pé kò fún ní five minutes ìṣẹ́jú márùn-ún kan fi kúrò mẹ́rin mm-hmm ẹ mọ girigiri yẹn wọn lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọn lọ méjì mi tó fi lọ tán àṣà mm. fi báńsà yẹn ṣe bí abi ààbò wa lójú mm. agbo wọn náà gangan ni ọ̀gá ààbò àṣà fi físíkà ààbò bíbẹ̀ pé alẹ́ wọn ṣe òpẹ́ ní ìṣì ó san ó sì dúró tì wá kò dúró táwọn tó ń ṣe pàtẹ àwọn arúgbó ló dúró tì àwọn understand mọ́ ẹ mm. ẹgbẹ́ náà láǹfààní tiwọn bó ṣe mú wá ń jọ yẹn kánú wà nú ẹgbẹ́ nìmọ̀ pé chairman ti ibi táwọn àgbà chairman wọn ti fẹ́ bá bá bá àwọn abára wọn sọ̀rọ̀ wọn sọ èdè wọn síra wọn wọn àǹfààní ẹgbẹ́ náà wà tí wọn bá dẹ̀ ṣe ẹgbẹ́ náà àǹfààní náà tún wà ẹ wo ẹ̀yin ará ilé òun náà ni ẹgbọ́n tí a ti ń bá àlejò wa sọ látẹ̀ẹ̀kan ṣùgbọ́n kò kí ń da kí ìtọ́gbẹ̀ lẹ́nu nítorí náà ẹ jẹ́ ká sáré dókè lọ́nà à káàbọ̀ padà ẹ̀yin ará ilé fáńfààní ẹ̀yin tẹ̀sẹ̀ iṣẹ́ ẹ̀rọ amóhùnmáwòrán yín orí ìkànnì Kaftan television Yorùbá òun náà ni ẹ̀já sí ẹ mi kàn ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé ẹ̀kọ́ kájọ máa jẹ̀gbádùn ètò lọ́mọ máa sọ pé ń bá dé bómi ìṣanwó orí nǹkan dé bá ìtẹ́ ẹ̀sìn dé bá ojú omi ìṣanwó lọ ẹ wá nǹkan fìdílé kájọ máa jẹ̀gbádùn ètò ẹ kú atótónu àtàrọ̀ àlejò wa. Hmm. ẹ ìbéèrè tí mo tún wá fẹ́ béèrè ní báyìí òun náà ni wípé iṣẹ́ orin gẹ́gẹ́ bí àṣàmọ̀tẹ́ tí ń lò látẹ̀kọ́ pé lọ fà kọ́ lọ́n ṣàánú wa ni hmm. àti iṣẹ́ ìyówù tí ò bá jẹ́ èèyàn kì í dédé mọ́ a mọ̀ wípé àwọn míì wà tó jẹ́ wípé ẹ̀bùn tọ́lọ́ fún yàn ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ téèyàn bá ní ẹ̀bùn téèyàn bá rí ẹni tó máa tọ́yàn sọ́nà èèyàn lè má mọ bó ṣe máa lo ẹ̀bùn yẹn lọ́nà tó tọ́ ǹjẹ́ ẹ tẹ̀ ní àwọn tó jẹ́ pé ẹ̀ ń wò ń wájú tẹ wò gẹ́gẹ́ bí role model pé ó dẹ̀ wọ̀n mi kí n dàbí ẹni yìí. ẹ á mo ní ìbéèrè tẹ bèrè dáa ẹ kọ èmi mi ò lọ́gàá mi ò kọ́ṣẹ́ lọ́dọ̀ anybody. Hmm mo kàn ọlọ́kọ̀ fún mi lẹ́bùn yẹn láti kékeré ni tó kò sáré mo ṣì máa ń lùlù ẹmọ oríṣiríṣi nǹkan ìyẹn ṣe náà gẹ́gẹ́ bí olórin ìgbà mi yẹn máa ń tún láwọn tẹ́kọ̀ yẹn máa ń gbórin wọn déédéé hmm. pé pátẹ́ẹ̀nì yìí mo láìkè mo ní hmm. mo láìkọ̀ ọ̀gá kan lọ́sùn Gbénga Fálọpẹ́ hmm. àwọn ibi tí omi tó ni wọ́n dá dé ẹ̀mọ̀ àwọn kò ṣe ẹ̀mọ̀ wọ́n ń trend láwọn Yankee nílùú òkè dáadáa bọ̀ ẹ̀mọ̀ àwọn pátá wọn ní bíbí yìí pátá yẹn kù. Cool ó dẹ̀ wà ókè àwọn pátán gbìgbìgbì làwọn ọmọ nàìjíríà fẹ́ ẹ̀ understand pátán tẹ́bá gbóni bàbá yẹn lè wà lórí ó lè máa kọrin fún five hours láàrẹ̀ kó tí ò ní rẹ̀ hmm. kò stress ara rẹ̀ ọlọ́run fún wọn lẹ́bùn orin Gbẹ́ngà Fálọpẹ́ àwọn yẹn ti máa ń gbóni wọn dáadáa bá àwọn orin tó àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ nísìnyí irú àwọn bàbá mega nine nine hmm. àwọn ayéfẹ́lẹ́ ẹ̀wọ̀n yẹn àwọn bídèmí ọláọba gbogbo àwọn eré àsálátù yẹn ìyàgbọ́ ògbé papọ̀ ṣé bíi ti máa mú orin ẹni yìí tí mo mú elé àwọn ìyàjò táwọn kò bá jó ti muslim wájú ti christian torí gbóòtà wọn agbó gbogbo wọn lè jẹ́ christian àwọn tó bá jẹ́ pípéjọpọ̀ ẹ̀hẹ́n mm. wọn nígbà tí gbé àwọn mùsùlùmí dé orin tiwọn wà gbé christian ilà àwọn young young guys àwọn kéékèèsì náà gbẹ́sẹ̀ kò tèṣù mọ́lẹ̀ yẹn àti òfin yẹn tún gbé wọn débẹ̀ mm. a máa ń gbólọ̀ wọn ta máa ń gbọ́ ta fáwọn pé ẹ jẹ́ kí n máa kọ pátán yìí mm. wẹ́ẹ̀dì tí mo lọ yìí jẹ́ kí n kọ pátán yìí irú alọ pátì kan wáyé lóńdó yìí àwọn club kan ló pọ̀ wá lóńdó yìí pátì yẹn six ìrọ̀lẹ́ ló bẹ̀rẹ̀ bàbá yẹn lóhùn láìka ariwo àwọn àgbàlagbà ni wọ́n láwọn láìka ariwo àwọn kò fẹ́ jẹ̀lẹ́ńkẹ́ music kó dẹ̀ má loud ó ti pínlẹ̀ orin yẹn wàá lọ sọ́dọ̀ wàá lọ gbá àwọn bàbá wa Ebenezer Obey hmm. àwọn orin yẹn gbogbo wàá fi wàá fi wò pé yes wàá mú orin tiẹ̀ máwọn ti bàbá yẹn kò sí igi kò ní dágbó ṣe kò sí kò sí ẹni tó kọ́ ní kan báyìí tí òṣèlú tó ti kọ́ rí ẹni ìbọ̀dé kọ́tà láti modify eh, ní understand ẹ̀ wàá wo pattern mi tó fẹ́ lọ iṣẹ́ manager nìyẹn afẹ́ ṣe pásọ̀ lẹ́fẹ́ ṣe wedding ah, ibo ni ìlú ti ọkọ ti wá ìyàwó ti wá ìyàn gba gbogbo oríkì ẹ̀mọ́ all those stuffs ìyàn package ẹ̀ papọ̀ adùn dídí lójú agbo. ẹ jẹ́ kí n padà sí ibi ìdojúkọ tí ẹ mẹ́nu bà kí a tó lọ fún kínní ẹ sọ lẹ́ẹ̀kan pé tí ẹ máa ń ní ìdojúkọ ní àwọn pàtí tí ẹ bá lọ ẹ Yorùbá bọ̀ wọ́n ní pé ọmọkùnrin kì í dúró lásán wọ́n tiẹ̀ máa ń dá àṣà mọ̀ kan pé ẹ má dira o ikú pa ẹ ẹnu má yẹ kí ẹnu má yẹ kí ikú pa àwọn aláṣẹ Elédùmarè ìbéèrè mi ni pé ǹjẹ́ yìí gẹ́gẹ́ bí ọmọkùnrin ṣé ẹ ní túdé àbí àdábá gẹ́gẹ́ bí àṣà Gbẹ́ngà Adébóyè tẹ́yìn náà máa ń dira lọ sí ojú ogun ni kí ni ẹ̀yin máa ń dira lọ sí ojú ogun gan lọ́wọ́ à ní nǹkan tá à ń gbé sábẹ́ aṣọ tá a fi ń lọ hmm. kìrìsìtẹ́nì ni mí hmm. bóyá dùn àwọn òbí mi ẹ̀gbọ́n má dira má dira yẹn kálukú ló mọ ṣe ń dira ẹ̀. Hmm, ní kọ̀rọ̀ yàrá rẹ̀ èyí lè fi sáàmù àti nǹkan kan dira ẹ̀ àti kírísítẹ́nì kò sí ìwò àwọn tó lọ pé dira dira náà wọ́n mú orúkọ olúwa mọ́ bọ̀ tó bá jẹ́ onígbàgbọ́ gidi tó ọgbọ́n ka tó kà sínú omi tó inú ilé ẹ̀ tó tó gbàdúrà sí bó ṣe yọ náà ló lè praise láàárọ̀ pé ọlọ́njọ́ jẹ́ kí n máa ránu gba òkùnṣẹ́ tó máa ń bínú sí yọ mm. pé ó lè fi ọ̀sẹ̀ ní kó bẹnu jẹ́ mm. pé ọlọ́njẹ́ káwọn olóore wá o ṣó tí mò ń lọ o jẹ́ kí náà yẹn dùn sórí tí máa fẹ́ kọ òkun lẹ́mọ̀ ìyẹn nǹkan tó lè ṣe ni kété pé òun túra sílẹ̀ bóyá ti ṣe prayer yẹn fún rẹ ọlọ́dẹ máa ń tẹ́wọ́ gbà bá ṣe ń gbà á mm. dẹ̀ nígbàgbọ́ pé tapá pa àwọn bàbá wa ní o mọ́mì àfẹ́ travel ọmọ fi bẹ́ẹ̀ni. ẹ dáná olórin náà ni. bọ̀ àwọn alẹ́ náà dẹ̀ ti mọ̀ báyìí ǹjẹ́ ní bóyá bíi ìṣẹ́jú kan ẹ jẹ́ ká gbọ́ ohun láti ẹnu yín. èmi mọ bá wọn gbé. ẹ mọ bá wọn gbé ẹ mọ pé olórin nìwọ náà. tí meyọ bá ṣeré o àwọn tèmi máa jó bí meyọ ń lùlù àsìkò àwọn tèmi máa yọ o meyọ ti gbórin àsìkò tó ládùn dé lọ́ọ̀tẹ̀ yìí ẹ dìde kẹ́ ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣe o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣe o àná mi zẹ̀ ẹ hmm, o òní mi bíza ẹ o ọlá mi á trabaye o ìjìnlẹ̀ <laughs> nínú ìjìnlẹ̀ ẹ ṣé o muhammadu lẹ́ni tọ́lọ́run rán hmm. aláàánú fún gbogbo àgbáyé ní gbogbo ìgbà tójú mọ́ bá ti mọ́ a ó máa yìn ọ́ ní mú ọmọ. èmi tẹ̀ ní jímọ̀ àwọn aráyé náà ní gbé rẹ̀ <laughs> tí èmi tí wàá fẹ́ bẹ̀rẹ̀ ni wípé a mọ̀ pé ọ̀rọ̀ owó kò sí bí èèyàn ṣe fẹ́ kó yan ọ̀rọ̀ owó kéré wọ́n sì sọ wípé owó òun ni kẹ̀kẹ́ ẹ̀yìn rere ǹjẹ́ ó tiẹ̀ ní àwọn ìdojúkọ tí ẹ̀ ní nípa iṣẹ́ orin kíkọ tó jẹ́ wípé ọ̀rọ̀ owó òun ni ó jẹ mọ́. Ah, gbogbo iṣẹ́ orin náà owó ni gbogbo ẹ̀ cause ìgbà mi gbọ́ lè wò pé kó gba ṣò níye báyìí pé ẹni yẹn súnmọ́ ẹ kẹ́ máa hmm. lọ kí nǹkan kan ṣẹlẹ̀ lójú ọ̀nà bóyá mọ́tò break down tá à ń lọ àmì a lè fẹ́ gba irinṣẹ́ kó tó pò ọ̀tọ̀ owó tá a máa ṣe irinṣẹ́ fún àbúyá mo lọ sí Èkìtì báyìí ẹni tí mi ò rí rí mo kàn ní ìdíje contact ẹnjìnìà pé ẹ ló ẹnjìnìà wà lè kó irinṣẹ́ wá látòǹdó láti cut cost ẹ jẹ́ ká wulẹ̀ gba irinṣẹ́ nínú yẹn tá a bá pè wọ́n ọ̀tọ̀ nìkan ó lè jẹ́ pé nǹkan ọ̀tọ̀ nìkan tá a béèrè ó lè jẹ́ pé ọ̀tọ̀ nìkan tá a máa bá hmm. wa kò sáà jẹ́ báǹdì yẹn ga tó máa ń dáwọ́ láàrin ara wa hmm. àtàtí pé mo fún ọ lówó gbẹ́yìn àwọn ó yá weekend kan ó yá ẹja dá five thousand mọ̀ wọ́n kọ́kọ́ ṣe láàrin ọ̀rẹ́ kan fi kọ́kàn fi múnúra wa dùn mo tọ́ pé ọlọ́run kàn fún mi láwọn band boys mi yẹn ni hmm. ọlọ́run ló fún mi cause tẹ́ bá nípa tó wó ni èlé ni mò ń fún wọn hmm. mi ò fún ọ lówó tó drama yẹn báyìí ó ti padà sóṣogbo tó wá tàbá yẹn ṣòlẹ̀ ní ìwé nàìjíríà ọmọ àwọn mọ́tò wa ṣé mo lè sọ mọ́tò àlọ́ àtàbọ̀ ilé mo fẹ́ fún hmm. ẹ understand bọ̀ ìfẹ́ tó ti ní pé àjọ kẹjọ kan náà orí ọ̀fẹ́ máa sì gbé wa náà débi táwa náà expect wọn la ṣe fi ń jẹ wọn nípa owó náà eh, ọ̀rọ̀ owó lè hmm. wọ́n máa ń ná àwọn kan lánàá bọ̀ lójú agbo. Hmm. àná bọ̀. ẹ dáadáa dáadáa lójú agbo pé wọ́n ti ṣiṣẹ́ sówó yẹn tó bá níbẹ̀ gbowó tó bá ó kàn rí pé ó rò kó má owó ẹ̀. Hmm. understand ó lẹ́pẹ́ àti ọmọkùnrin àti olórin náà gbọ́dọ̀ mọ pray dada kí irú ẹni yẹn kó má ra fara ẹ̀ déwájú èèyàn kọ̀sìkò sẹ́ni tó fẹ́ ni fúnra náà kálukú mẹ́rìndín kálukú ni kálukú mọ̀ hmm. ẹ tó wá nílé olójú agbóbá yìí òmùgọ̀ tó ti fi ra mọ̀ bí tó fẹ́ fáwọn pẹ̀lú wa ti fi ra ara pé gbogbo kí ni kẹ̀kẹ́ kó máa kó lọ ẹ̀rẹ́sẹ̀ hmm. hmm. ìwọ́n nípa orí òfin ọlọ́run àtàdúrà àwọn èèyàn tó ń tì wá lẹ́yìn olúwa máa mú wa borí wọn nígbà gbogbo. nǹkan tí mo tún wá fẹ́ béèrè òun náà ni wípé tí ẹ bá fẹ́ lọ ṣeré ṣó ti ní iye bóyá a fẹ́ lọ ṣeré ní ibi tí wọ́n ti fẹ́ ṣègbéyàwó ni àbí òkú àgbà ni wọ́n fẹ́ ṣe o àbí get together ni àbí dinner ni wọ́n fẹ́ ṣe o ṣé ó ti ní iye tó ti wà ní àlàkalẹ̀ pé ẹni báyìí iye báyìí ni fún irú ayẹyẹ ilé ẹni yìí iye báyìí ni fún ayẹyẹ yìí ìdí tí mo fi béèrè béèrè yẹn ni wípé ọ̀pọ̀ ìgbà tí a bá ń bá àwọn olórin sọ̀rọ̀ náà máa ń sọ wípé wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ ní apá abẹ yẹn hmm. torí wọn máa ní ọ̀tọ̀lẹ́lò iye tán àwọn àtẹlòmíì máa ti jọ sọ tán máa ní àtọ́n bá ti dé àásán tó dẹ̀ jẹ́ pé nígbà tó bá di wípé wọ́n wá ṣeré tán ọ̀rọ̀ àwa yí padà òun ló jẹ́ kí n béèrè ìbéèrè yẹn. ẹ ṣe olóòtú ìbéèrè gidi lẹ béèrè nípa ọ̀rọ̀ owó yẹn ó dípẹ́ lórí báǹdì àti tí ìfẹ́ bá lọ bá ṣe ìnáwó hmm. ẹ mọ̀ bóyá ìyàwó mi bá ìyàbúrò ẹ̀ fẹ́ ṣe wedding báyìí ẹ lè expect kí ni kó lọ mú wá nǹkan tí mo kò lè fi hàn án ni pé ẹ lọ gba irinṣẹ́ sílẹ̀. Hmm èmi à sponsor ẹ mọ̀ ó depend iye àtẹni ẹ bá kọ síyàn mi lè sọ pé iye mo fẹ́ gba show kan lóńdó báyìí iye báyìí báyìí lẹ́ni iye personality tí wọ́n tún máa fi ń gba show personality èèyàn hmm. tí bá ẹlẹ́mì lè wò pé yàwá play kò ní fẹ́ ní one naira ó mọ̀ pé owó tí wàá rí gan ju owó tó yẹ kàn fi pè é lọ ẹlẹ́mì adé pè é bíi family pé ó yà gbà ó wàá gbà yé báyìí o òótọ́ nìkan tó máa fún ẹ o wàá tẹ́ láti gádà owó mọ́ láti jẹ́ pé kí show ẹ fi lè dùn cause tó bá lọ sọ pé torí pé mo fẹ́ lógidì ò lọ play dáadáa omi tó fẹ́ pè lójú agbo yẹn ọ̀làfàdà hmm. láti put the best wá sí kọsọ ẹ ṣó tó bá máa lọ ò mọ ẹni tó ti padà pé ẹni tó dẹ̀ kọrin ní pàtì ẹni báyìí báyìí o kò wá play fíìmù náà o torí ẹlòmíà rò pé olórí tó fẹ́ lò tẹ́lẹ̀ yẹn mú ẹ jẹ́ kí n lo lórí ilé wọ́n dẹ̀ jọ agree tẹ́lẹ̀ tó ló tún máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà gbà mí pé àmọ́ pàtí ọ̀rẹ́ mi tí mo lọ òní tó tún kọ́ bẹ̀ tún mo tún like wọ́n á tún change method ṣọlá sábà ní ipa tó tà fi ń bíìlì àwọn èèyàn pé iye báyìí ni bọ̀ àti mọ̀ye táwọn band boy tí wọ́n ń gbà wọ́n á calculate ẹ̀ ká ní ìwọ tó ń travel lọ sí Lagos ìbọn tó ń pé owó mọ́tò Èkó sí Ìbàdàn sí Oǹdó á calculate alọ́ àtàbọ̀ ẹ̀ dẹ̀ máa lodge kò sọ lè kó yẹn tẹ́yìn kó mọ kó wọn sábẹ́ títì kó mọ sùn kiri àgbọ̀dọ̀ mm. lodge everybody kó wà ẹni tó di travel tó kó di stress ààrẹ tó tún wá lodge tára òtútù kò lè dàbí ẹ sùn ẹ sùn ẹ wẹ̀ ẹ ṣeré ẹ̀hẹ̀ gbogbo ẹ̀ wẹ́n ara ti free àti mm. ọmọ sáré ṣe èrè àzà mm. tó lójú kan gbogbo àti ọmọ tó wà mm. ẹ̀hẹ̀ àwọn àwẹ̀ ìfọdọ́mẹ̀tẹ̀ pé nǹkan tá a bá ń bi lánàá gbọ́dọ̀ tí wọ́n láti lo ànádá pàtàkì láti lè jẹ́ kí a ní iye pàtó. tá a bá tí wàá ní ẹ má bínú pé mo dá ọ̀rọ̀ mọ́ yín lẹ́nu tá a bá tí wàá ní kí a wò ẹlòmíì tó wá jẹ́ wípé ó tiẹ̀ ní lọ́kàn pé òun fẹ́ sanwó fún yín ṣùgbọ́n tó wá wò wípé à èèyàn lẹ́yìn náà ẹ mú ẹni ìdání ẹ mú ẹni ìdání tó wò pé àbóyá bí èèyàn mẹ́wàá lè máa fẹ́ kó dání tó dẹ̀ wò pé òun ò lágbára tó bẹ̀ tí rẹ nínú bá wá sọ fún yín wípé tọ̀ bóyá kí ẹ̀yin àtèèyàn méjì wá òun máa pèsè àwọn míì tó máa ṣe elégbè fún yín ṣe gbogbo ẹ̀ ǹjẹ́ ẹ lè gbarú ẹ̀. àgẹ̀mí ò kì í sábà gbarú ẹ̀ ẹ mọ̀ kò lè dàbí ẹni tẹ ti ń jọ ń ṣe ìyáza ẹ ti ń jọ ń ṣe tó bá sígbà tó mọ iṣẹ́ tó kàn ṣọwọ́ báyìí hmm. wọ́n ti mọ nǹkan tó fẹ́ bí a òkè bí a gbéra ẹ mọ̀ wọ́n ti mọ nǹkan tó ní ìdàdí moment but tí iṣẹ́ yóò bá dẹ̀ papọ̀ ó máa daṣẹ́ rú Hmm. olóyin ló dẹ̀ máa wò image ló máa olóyin ló máa ń wò hmm. ah, ẹ̀yìn làwọn bad boys máa ń wà olóyin ló máa ń wò olóyin làwọn yẹn máa ń wò hmm. you understand man but táwọn bad boys ò bá support ẹ pẹ̀lú good sound pẹ̀lú good eh, tunes tí ó wà tó wà tó wà fi lè gbáwọn yẹn débẹ̀ alówó lára lágbára olórin ò lè dá ṣe olórin ò lè dá ṣe àti àwọn bad boys ẹ but wọ́n á jẹ́ pé bí àwọn àwọn kan àtẹ́pọ̀ lè ní kó fẹ́ ṣe bí i program kan tẹ́ pé àwọn bad boys ti wà on stage iṣẹ́ tí olórin kan máa wá ó lè mú bá kọ̀pẹ́ dání bá bá kọ̀pẹ́ méjèèjì àwọn yẹn tún wà yàn án lọ pé gbogbo àwọn yẹn ti mọ́wọ́ ara wọn ọ̀dẹ̀ tí kó bá kọ̀ fẹ́ dání náà at least òye tí wàá kọ àwọn akọrin tó yẹ pé wọn náà àfi mọ àti tó bá tí ọkọ dìbò àti rí atmosphere bẹ́ẹ̀ wàá ti rí wọn lè ọkọ pè é náà wàá ṣàkófẹ́ sound check wàá ti rí pé ẹ bá wọn yẹn ṣe wàá ti mọ pa pé fẹ́ bá wọn blend àdìmọ̀ ọjọ́ yẹn náà yẹn tí wọ́n lọ máa blend hmm. ní ìjọba dé sísẹ̀lẹ̀ báyìí oníkọ̀ wá kọrin gbọ́dọ̀ tọ́ láti blend mọ́ sẹ̀lẹ̀ bó ṣe redeem ni ẹ mọ̀ understand gbọ́dọ̀ hmm. tọ́ láti blend mọ́ nǹkan tó ń ṣe ń bẹ̀ bó ṣe rí nìyẹn. ẹ alẹ́ alẹ́ jọ ni ó jẹ kí ni ó máa ń fún ẹ̀yin ní ìmísí tó yẹ pé tẹ bá dé àgbo nǹkan kan ni ẹ máa ṣe kẹ́ tó bẹ̀rẹ̀. ẹ ó ẹ àkọ́kọ́ ni pé ó dìpẹ́ lórí mood hmm. tí wọ́n bá bá ní ẹ most of party mi ìbẹ́yà wedding bẹ́ẹ̀ lọ́kọ́ ṣe engagement tán àti rí mood hmm. bẹ́ẹ̀ pé ó rà pé bí ìmọ̀ ẹ mọ̀ ìyá sì sọ pé ah, ẹ jẹ́ ká gbé wọn débẹ̀ tó bá yẹ pé bí àwọn bẹ́ẹ̀dì àwọn àgbàlagbà ní o lè pẹ̀lú forí girigirigiri bẹ̀rẹ̀ oníbàrà ṣe àwọ̀ atmosphere yẹn wàrà máa lọ fẹ́rẹ́fẹ́ hmm. nígbà pé wọ́n ń zẹ̀ yẹn kó lọ́ọ́ bọ́ ìwà lọ́wọ́ ni <laughs> mi ò àwọn ò zẹ̀ orí ọ̀fẹ́ eh, ló ń mú wa àdúrà ló ń gbà àdúrà ló ń gbà ilé tó sọ̀rọ̀ sí wọn lẹ́kọ̀ọ́ eh, mo béèrè béèrè. <laughs> bàbá ti fàdúrà síwájú hmm. torí òkò dáná kò lóorin máa mú nǹkan lójú agbo hmm. ẹlòmíì lè fẹ́ sọ̀rọ̀ sí létí pé kò kì òun kó wa lọ máa gbóòórùn ẹmọ ẹlòmíì ò láìkì irú nǹkan báyẹn hmm. ẹlòmíì ò láìkì ẹ àti wáyé pátá pé ẹ kẹ́rìbọ́dì ti zẹ̀ náà ni àwọn tó wá máa zẹ̀ kò ní kò pọ̀ sí gbogbo bá jẹ́ kìrìsìtẹ́nì láti ṣe pé church band ni ẹ̀wọ̀n ìta band àti àwọn tó fẹ́ eh, ẹ̀bọ̀ kì í ṣe lójú agbo ó máa jẹ́ tá a bá parí patí bí tá a bá ti ń lọ ẹ̀mọ̀ wọ́n lè bá a kó àwọn tó máa ń fọ ẹlẹ́ máa ń fún wa ní pé wáìnì lélẹ̀ ó yá pàtà parí ṣó ẹja jókòó sẹ́yìn ọ̀ ká hmm. relax ká tó máa lọ o ẹ̀ tó bá fẹ́ jẹ máa jẹ lọ́dẹ̀ fẹ́ ṣé wọ́n tún àtúnṣe wọ́n tún nǹkan tó. ẹ̀yin tí ẹ̀sùn tọrọ bá jẹ́ lómi ah. pẹ́rẹ́ ọ̀hún yìí ṣé mi ah, hmm, bẹ́ẹ̀ ni <laughs> eh, torí àkókò wa kí wàá ní ni ẹ lérò ni Ah, gbogbo nǹkan náà nípa orí òfin olúwa náà ni àwa náà hmm. fojú sùn pé in the next five ten years àti káwọn náà tiẹ̀ ti kún ti mọ̀ wá hmm. bó dẹ̀ ṣe káàkiri àgbáyé o lè má ẹ mọ̀ díẹ̀díẹ̀ náà ni kí ọ̀dẹ̀ má kánjú kí ẹ máa ṣe díẹ̀díẹ̀ tẹ̀ tó bá kánjú tó bá sáré kánjú náà máa tún padà sáré wálẹ̀ náà ni understand hmm. kí ẹ̀ la máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ òní báyìí gbé akọ́pẹ̀ẹ́dẹ́ us báyìí àwọn tó ṣẹ̀ ń lọ tán US ẹlòmíì ò US nínú àwọn olórin yẹn mm. díẹ̀ díẹ̀ níbi kan ló ti bẹ̀rẹ̀ kó tó lọ máa play àwọn abroad ni ẹlòmíì ti lọ sí India ìlú tó ti tún gbọ́ èdè tó yẹ kéènì bọ̀ ẹlòmíì tó rí pé mm. iṣẹ́ tó ń ṣe tí ó rí lẹ́yìn tó dẹ̀ ń fi àdúrà tì mm. wọ́n gbé lọ sí ìlú tí wọ́n ti gbé díẹ̀ wọ́n dẹ̀ gba tiẹ̀ nígbà táwọn Ọbasanmi Adékọ̀wé láyé ìgbà yẹn ìbò mélòó ló gbówó nǹkan tó ń kọ bọ̀ wọ́n gba tí wọ́n wọ́n ṣàjò sórí yẹn ẹ̀ ẹ̀ understand báyẹn. bákan lẹ́yìn náà wá ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin yìí torí àwọn kan náà máa wà tó yẹ pé ọmọ máa wò pé ah, ṣé kí n tiẹ̀ wá ṣe bí àwọn ò ní ìgboyà tó tíyàn bá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ orin kí ni àwọn nǹkan kan tí ẹ lè sọ pé à kí ẹni yẹn kọ́kọ́ ìgbésẹ̀ wo ni ó tọ́kẹ́ ni yẹn gbé tó bá yẹ pé ó ní ẹ̀bùn orin yẹn lóòótọ́. ẹ̀tọ́ ẹ̀ ń do ìbéèrè kìí lẹ́bẹ̀ẹ́ tó bá ní hmm. ẹ̀bùn orin ọlọ́run á tọ́ sọ́nà bá ṣe ṣe ìkejì jẹ́ ni pé ẹni tó bá lẹ́bùn orin ó kò jókòó báyìí akẹ́sàárẹ̀ orin yẹn fún ọdẹ asáré fẹ́ẹ́ rìkọ́ tó lè mọ́ padà rántí mú hmm. but tó bá ti lè kóòdà látà mi tó bá padà tuntun gbọ́ fún rẹ̀ á hmm. tún lè á tún lè understand mọ́ ẹ̀ ẹ̀ tó bá lẹ́bùn orin ìmísí ni a máa wá pẹ̀lú hmm. tó bá lẹ́bùn orin tó bá ó lọ sí music school ẹ̀ lọ kẹ́kọ̀ọ́ á dẹ̀ good but at least àtẹ́tó lẹ́bùn orin àtẹ́tó lẹ́bùn orin yẹn tún gbọ́dọ̀ tún máa try that eh, mọ reason vibes you understand nǹkan tó ń lọ lọ́wọ́ eh, nǹkan tó ń lọ àwọn àwọn àṣà no gree for anybody wọ́n ti fi hmm. kọrin no gree for anybody wọ́n tẹ̀ lu àlùjọ kan sẹ́mọ̀ tó bá kọ ẹ̀yẹn pàtì àwọn tó máa ń fọ́lù fẹ́ẹ̀ tiktok wọ́n á dìde wọ́n á dìde ètò ìfẹ́ náwó gan pẹ́ àwọn anáwó yẹn understand gbọ́dọ̀ ẹ̀dẹ̀gbọ́dọ̀ máa tọ́ láti hmm. blend mú nǹkan tó ń lọ. ẹ kó tó wá di wípé a máa lọ àlejò èmi fẹ́ sáré béèrè wípé tẹ́ bá ní àǹfààní láti bá àwọn tó jẹ́ wípé wọ́n ti jẹ́ ìlú mọ̀ọ́ká tó dẹ̀ jẹ́ wípé ìlànà orin tẹ̀ ń kọ òun náà làwọn náà fi ń kọrin tẹ́ bá ní àǹfààní láti bá wọn kọrin papọ̀ lójú agbo bí àwọn wo ló máa wù yín kẹ́ bá kọrin ah inú mi inú mi á dùn o ọ̀sẹ̀ mi náà ń ẹ mọ̀ ogun èèyàn lè dá ṣiṣẹ́ hmm. ẹ tó bá tú káwọn kan bá tún mọ ètò ojú agbo tó kọrin pẹ̀lú lórí stage followers ẹ tún máa increase wàá tún mọ̀yàn sí hmm. tó bá post anything àwọn tó wà lọ́dà wọn á mọ̀ pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run tí n bá ṣe bárò àwọn bàbá sàn nìyẹn hmm. tó lè fẹ́ bá ṣe wà àwọn bàbá sàn nìyẹn àwọn bàbá òbí irú bàbá Gbénga Fálọpẹ́ tí mò ń sọ yẹn tí n bá rà pàdánù ti play pẹ̀lú one stage inú mi á dùn pẹ̀mọ̀ ìyàn tún nígboyà hmm, àwọn tó ẹ̀mọ̀ pátá táwọn tó máa kọ pẹ̀lú àwọn tó máa wá sí pátá àwọn ọ̀sẹ̀ lóyà táwọn tó wá sí pátá hmm. bàbá wa ẹ̀mọ̀ ẹ̀mọ̀ ráwọn bàbá Sànní bàbá Sànní Òbí yẹn pàtí àwọn oyè yín àwọn hmm. classic party ní understand àwọn tó máa wà settings yẹn tó bá fi lè pín irú àwọn ṣẹ́tì ah, ẹlẹ́kẹ́lẹ́ ògbà ọmọ tẹ mú wá tó play sọmọ yín ni yes tibẹ̀ tibẹ̀ tibẹ̀ tibẹ̀ ọlọ́run ti gbórí èsókè irú àwọn mega nine nine náà àwọn olórin Ondo yìí náà gbẹ Tọ́pẹ́ Jẹ́ngbésì àwọn náà ti ń dìlú mọ̀ọ́ká kí wọ́n kàn kọ́ bá organize show káwa náà kàn play pẹ̀lú wọn stage bàbá ayéfẹ́lẹ́ náà opportunity náà ni kí wọn kàn mm-hmm. bó ṣe àwọn adégbòdù twins gbogbo wọn báyẹn kí wọn. ibi tí ẹ wá lérò lágbọ́ ọlọ́run ọlọ́run máa yín dé. àmì kọjá abẹ lolódùmarè máa mú yín dé kó tó wá dípò àmọ́ máa lọ kò sí bí èèyàn ṣe wà tá a ṣe ń wo àwọn kan lókè bẹ́ẹ̀ làwọn kan náà ń wo àwa náà lókè táwọn náà ń wo wípé ó kàn tiẹ̀ wò mí kí n kàn tiẹ̀ lè dàbí ẹni yìí mo wá fẹ́ kẹ́ bá mi gba àwọn irú èèyàn bẹ́ẹ̀ ní ìyànjú bí àwọn olórin tó jẹ́ wípé wọ́n ṣẹ̀ ń dìde tí wọ́n bọ̀ lẹ́yìn mo fẹ́ kẹ́ bá mi gbà wọ́n yànjú. ẹ̀wẹ̀ ṣe gan kò sí lọ́ọ̀tẹ̀ mi ni kò sí number one kò rẹ̀ sí last o ò lè jẹ́ hmm. number one o ò lè jẹ́ last hmm, tó bá lówó àárín everybody wà ní gbogbo hmm. àgbáyé o ò lè jẹ́ number one mo believe yẹn kò sọ́lúwa nìkan number one àwọn tó jólórí wa gan tún wọ àwọn kan bí olórí hmm. àwọn náà sì débi ìyókùn bọ̀ àwọn tó sì ń bọ̀ náà tó sì wà pé àbí náà sì fẹ́ dàbí ayọ̀sẹ́sẹ́ live band náà gbà kán fi sùúrù ṣe hmm. ká má fi wàdùwàdù kó ọbẹ̀ gbóná jẹ hmm. ká ṣe díẹ̀díẹ̀ ká dẹ̀ máa gbàdúrà nígbà gbogbo ká náà dẹ̀ máa mọ tó lọ nígboro ká náà máa blend mọ́ káàmì máa dẹ̀ léwu pé èmi náà fẹ́ tà láti dàbí yẹn lágbájá kí ẹ̀dẹ̀ máa ṣiṣẹ́ tọ̀ hmm. nípa orí ọ̀fẹ́ lọ́rùn yà débi tí ìrànlẹ́ lágbára olúwa. àmì Èdùmàrè gẹ́gẹ́ bí àdúrà tí akẹgbẹ́ mi ti ṣe fún yín hmm àdúrà tèmi fún yín ni wípé irinṣẹ́ yín ò ní kọjú ìjà sí yín mm-hmm. Mm-hmm. gbogbo ibi tí ẹ fi ń wo àwọn èèyàn gbogbo ibi tí ẹ fi ń wo ọlọ́run kò ní dìbàjẹ́ ayé ò ní mú yín lóhùn lọ láṣẹ ìdùmarè ju ibi tẹ́ ẹ rò òun ni ẹ dé káàkiri mm-hmm. àgbáláyé lògo yín máa tàn ká láṣẹ ìdùmarè ẹ̀yin aráalé wọ́n ti gbé wa tìràbàyè wọ́n ti ṣe kí ni wọ́n ti jẹ́ ká mọ bó ṣe ń lọ mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà ṣe kí ni <laughs> wọ́n máa wáyé náà ti jẹ̀ gbádùn abala yìí pẹ̀lú àlejò wa ẹ wo wọ́n ní ewu ni ká jẹran pẹ́ lẹ́nu ó ń fa fún òun ni kò jẹ́ ṣókí báyìí lọ bẹ oge kò kí ń dùn kó pọ̀ bẹ́ẹ̀ ni kò kí ń pọ̀ kó dùn ibi báyìí la mọ̀ fi àdágbà ètò rọ̀ sí fún tòní bólódùmarè bá fẹ́ bí jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn mi ò bá tí ì gbá a tún máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ láṣẹ Èdùmarè títí dìgbà náà Afọláṣayọ̀ ọmọ Hamzat ni mò ń jẹ́ dàbọ̀ tó àtúndúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba Èdùmàrè tó tún fún wa ní àǹfààní láti tún mú ètò ní ìwá sí òpin títí di ọjọ́ míì tí àtúntún mọ́ máa ríra ẹ̀yin ara lé ìgbàwẹ̀ láwa yìí o ẹ ṣe kẹ́ ẹ ṣe kí ni ẹ máa gbàwẹ̀ bíi tèmi báyìí mm-hmm. torí àwẹ̀ yìí wọ́n ṣe kí ni ó ń lọ lẹ́sọ lẹ́sọ mm-hmm. lágbára ọlọ́run ọba àdúrà wa gbà ẹ má jọ àwọn tí wọ́n ń ṣe tó ń gbìyànjú <laughs> àdúrà wa gbà lágbára ọlọ́run ọba ẹ olúwàfẹ́mi náà mò ń jẹ́ Táíwò ní bàbá tó bí mi ọmọ títí ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀ ẹ̀yin aráalé àwẹ̀ tòótọ́ ni ẹ gbà ẹ má gbàwé orí ahọ́n ẹ má gbàwé orí atẹ́gùn bí àwọn kan mi ò dárúkọ ṣùgbọ́n àtàǹpàǹkò òun ni wọ́n sọ wípé ṣe kí ni ó ń júwe ọ̀kan ẹ wo ká má fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ àtẹ̀mí àti ọmọ Táíwò àti àlejò wa lájijọ́ ń dágbére fún yín lónìí pé ó dàbọ̀. àìná àtẹ̀gbọ́n rẹ̀. bí wọ́n pẹ́ tó sùn lánàá eh. torí wọ́n ṣe é. ojúmọ́ bá ti mọ́ olùkọ́ amọ́kọ́ bọ́ọ̀yẹ bálà olódò agbákèrè ìdòròdò lọ́pọ̀ mi káàárọ̀ oòjíire bí nìyẹn Yorùbá ń kíra wọn káàárọ̀ oòjíire lórí ìkànnì Kaftan TV Yorùbá àgbà ló tó rò ó lọ ọba ló tó yẹn ìrìn fọn káàárọ̀ oòjíire àjíbùmọ̀ omi ọgbọ́n fún gbogbo tèwe tàgbà ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ òòjọ́ wa lábala lábala laṣọ àlùbọ́sà abala àkọ́kọ́ labala ìròyìn ní yàjóyàjó tí abala ọ̀rọ̀ ilẹ̀ adúláwọ̀ jẹ́ abala ẹlẹ́ẹ̀kejì agbo amúlùdùn labala kẹta ìmọ̀ràn ìlera labala kẹrin abala bó ṣe ń lọ labala tí lámì ìtọ́ ìlú yóò ti wà níkàlẹ̀ láti máa yànnàná gbogbo bó ṣe ń lọ lórí ètò agbo àwọn òṣèré ńkọ́ ó kù báyìí nìbọn ro káàárọ̀ oòjíire bẹ̀rẹ̀ láti aago méje sí aago mẹ́sàn-án òwúrọ̀ wákàtí méjì gbáko láti ọjọ́ ajé monday tó fi di ọjọ́ ẹtì friday káàárọ̀ oòjíire àkànṣe ètò fún gbogbo ará ìlú káàárọ̀ oòjíire àkànṣe ètò fún gbogbo ènìyàn.